إن الحمد لله نحمده زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما فآمنا ìlà ìfi ọlọ́wọ́ bá ti fi ọlá ọba tó yẹ pé òun náà ló ní agbára lórí ẹ̀sán tí ó sì sẹ̀sán ká ló kú jọ náà gbogbo wàhálà wọn kà ń ṣe ìrànta wọn kà ń ṣe lórí àlámọ̀ni ẹ̀sìn ọlọ́dẹ abáyébi tí ó lérè wọn láti tó bẹ náà lọ́yẹ̀. níta bá wọn ní àwọn èèyàn kan tí àjọ sọ̀rọ̀ àìsàn náà tọ́wọ́ ẹgbẹ́ tàbí jọba lórí àwùjọ tí tó dàgbà àwọn ọmọ ẹni ẹ tí ń kó wọn jẹ fi ṣe tó wù. inú ọ̀rọ̀ ìṣẹ́lá sọ́nà àyọ̀sọ́lá owó dàgbà nígbà bẹ́ẹ̀ bá ṣe tó bẹ́ẹ̀ náà ní àṣìá tí wọ́n dì máa ń dì yóò ṣe tó jọba ẹ̀ bíi àwọn ọwọ́ akọ́kọ́ ẹ̀sìn nínú ọ̀la lábẹ́lẹ́ ọlágbádá ní àbábọ́sẹ̀ ní o ilẹ̀ tó kó jẹ gbogbo ẹ̀ mọ́ wọ́n di sí rẹ̀ yọ wá dé dúdú náà láì dé àwọn kótó mọ́ tó wọ́n dé sí. bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n yọ dúdà sẹ́yìn nǹkan ogun mùsùlùmí bẹ́ẹ̀ pé ó ti ní pàṣẹ sí ibi ẹsẹ̀ wọn pín táwọn wà ní sàlọ́ ọ̀gá rẹ̀ ọwọ́ àwọn ọ̀rọ̀ àná ẹsẹ̀ wọn pín bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àlàyé ẹni wáyé wọn á yọ sẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìlú tí kálukú ti ń sa mọ́wọ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀ náà ni ẹtí ẹ fi ṣe abẹ́ ẹsẹ̀ ìjọba tínúgba ìbá tínúgba owó ẹ̀yìn lábẹ́ ẹ̀sẹ̀ ìlú náà wà kò sí inú ẹtí ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ní ìgbà ìyáàmà. àṣàyè ìpín. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n fún sẹ́ tí wọ́n ti dàgbà sí ní omi owó ọmọ ìyá kan náà ni wọ́n. tọ́ba rò wípé ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá tí ó retí rẹ̀ ló rẹ̀ ìyá wọn tí ò tó lè mọ fún òkè sí lẹ́yìn ìgbà àwọn fẹ́rẹ́ bí àdìsọ wá lórí ẹ̀ wọ́n wà lọ́sọ̀rọ̀ mùsùlùmí látọ̀dọ̀ àbúrò rẹ̀ yà ọ̀sẹ̀ yìí قال فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فذكر القلوب فذكر القلوب فجاء صلى الله عليه وسلم قال أنا أصحابي بكر أو أصر قاعدين وجدك كما نسي àbí nǹkan ọ̀rọ̀ olùkọ́nà ọmọ bẹ́ẹ̀ tí máa ń wò kékeré ó sọ pé ntọ́kùnrin fàgbọ́n ọ̀rọ̀ àgbọ̀n àgbà káwọn ọmọ pàtàkì ẹ̀ tó ń bá pa lẹ́yìn àwọn òṣèlú sọ̀sọ́rọ̀ àwọn ọ̀sẹ̀ pé láàbùrù ìyá náà ájá tó ń yẹ tí òye ọmọ ẹ̀ ti yá lọ sí aláìyẹ alára alá alára bàbá ti yí báyìí. ó ní kọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kẹ́yìn kẹ́lùmí ọ̀wá dé nínú ìjọba ẹ̀ ìyá àwọn àbẹ̀wò ìṣẹ́ ọlọ́run wọ́n jẹ́ pé màṣí pàtó ọrùn rẹ̀ báyìí ràmúyé ó ń tọrọ làkúnmí ilé olùsí ọrùn rẹ̀ làwọn olùwà tí làkúnmí wá kígbe ọ̀ọ̀ọ̀ọ̀ bí làkúnmí ṣe wá kígbe. yàtúrò yà Rasulullah àdékùnlé tí ó wà á sọ pé olùsí ọlọ́run sọ̀rọ̀ àlùsọ́lá ràmílẹ̀ ọ̀bàmílẹ̀ làkúnmí mọ̀ọ́bí fàákùrù tẹ́lẹ̀ olùsí ọlọ́run sọ̀rọ̀ náà máa sọ pé la áfíríkù lágbàṣẹ ní a. nǹkan bá kankan fún ọ lónìí o. kọjá abúlásù mo ti sọ̀rọ̀ lódodo olùgbọ́ yé àlọ́ wà ní ẹni sọ. ẹ̀tọ́ alájẹ sọ̀rọ̀ sọ̀sọ̀rọ̀ àwọn ẹ̀mísọ̀rọ̀ sọ̀rọ̀ yẹ ẹ̀tí òsì bẹ́ẹ̀ wà nínú wa ní kọ̀ọ̀án àwọn àbá ìtàlàyé òtún wa ní hadith onáà ní gbogbo àná òtún gbọ́ yìí òṣìṣẹ́ ọlọ́lá ẹ̀ṣọ́ sọ pé tòótọ́ náà àdúgbò àmì lọ wa ṣùgbọ́n ìní kẹfìnà ń lè ṣe mọ́tò àdẹ́gbọ́ sọ̀rọ̀ láàrin ìṣọ́lá gbogbo ìwọ́ pàkúdà gbà bí àtòwí súnmọ́ òpè bá súnmọ́ kalẹ̀ oníṣàlẹ̀ ní mímáyé màjí fáyé ní ìlà ọ̀rọ̀ ní àǹtí mi náà lọ àìṣe à. gbogbo tọ́wọ́ fẹ́ bèrè ní ojú àbí ìṣèlú ìfowópamọ́ bẹ́ẹ̀ torí kó tó wá dá wájú ọlọ́run náà ọmọ ni òní ń lò pọ̀ ọ̀sáfà yẹn kẹsàn-án ti bọ̀ dáwájú wájú ọlọ́run kálukú yóò lu ẹrù tiẹ̀ sọ̀nà bá àyè sọ̀nà òjúṣe ọlọ́run pẹ̀lú ọmọ tiẹ̀ tí wọ́n wà máa kígbe tiẹ̀ náà bẹ́ẹ̀ sì ti máa kígbe ẹ̀sìn tó jí tọ́jà yẹ rẹ̀ yọ wá di ẹ̀rù fún fàyàfù tó ń bọ̀ àwọn sọ́yà ọ̀tún náà láàyè àgéjìnì ilé òṣìṣẹ́ ọlọ́run lọ́mìíràn fáàkù lọ́la àgbègbè lákàṣẹ àyìnkọ́jà ọ̀làkùn tí wàá máa sọ wípé nǹkan bá ti ń sọ fọ́ ọ̀rọ̀ tí ìyàn sọ òbí lọ́wọ́ ìṣọ̀rọ̀ sọ̀sọ́ àwọn tẹ̀síwájú pé láàárín yáda áhàdàkúnyá áhàdàkúnyá ọ̀rẹ́ ìyáwótì aláàbàtì ìṣàkó lára àbúrò. ìjọ àyíká mọ̀ bọ̀rọ̀ dé kẹ́lẹ́ mi ọ̀wá jẹ́ pé ọmọ ọ̀bọ̀ nígbà tí ìbárí ọdún rẹ̀ ewúrẹ́ ni ó ń tọrùn ewúrẹ́ tó jí nínú ọ̀rọ̀ yìí nínú nǹkan ogun tí yìí lọ́ọ́ máa ké mẹ́ẹ̀ẹ́rẹ́ẹ̀rẹ́ẹ̀rẹ́ ìgbà gbọ́dọ̀ tó kó mẹ́ẹ̀ẹ́ bẹ́ẹ̀ kò jírí tó wà jẹ́rì ó jírú náà rẹ̀. òṣìṣẹ́ ọlọ́run sáà ní wàá fẹ́ kí wàá fọ́ kúrò òṣìṣẹ́ ọlọ́run gbà nílẹ̀ tó wà tó wọ́n sọ pé ìlàkàrà nìkan wọ́n o ti sọ ọ̀rọ̀ dúdú kan gbà pọ̀ láyé. lẹ́yìn bá yẹn òṣìṣẹ́ ọlọ́run ló sọ pé kọ̀mọ́rẹ́ tó ọ̀gá náà kẹ́lí mi ò tó wá dọ́dọ̀ mi nínú ní o tìǹbàtìǹbà kú ọrùn rẹ̀ láì yóò di pé ìyá ara ló lóògùn lọ́rùn ní òǹbọ̀ láìláì láìláì ní òǹbà. ìyá ọ̀rọ̀ máa ti gbé ìyá ọ̀rọ̀ ti gbòòsì pé lágbájá lọ́pàá mi ìtàwọn lọ́pàá mi. tí ó wà ní pé ìyá ọ̀rọ̀ máa sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ wà tàbí ní ilé ìtàbílẹ̀ tòṣì ọlọ́sùn sọ́nà ọ̀sọ̀ kankan náà ìlú lágbára rẹ fún ọ ntọ́jú ọ̀rọ̀ òdodo tó yẹ tọ́lọ́mù sọ ọmọ lókòókò tòṣì ọlọ́mù tẹ̀síwájú pé kọ̀mọ́dọ̀ tó dọ̀ mẹ́rin yá hàn kẹ́lẹ́ mi ọ̀wá dé lórí wáyé tó tí ó rù sọ́rùn òun náà yá sọ kí ọmọ afẹ́ọ̀kù kí ọmọ afẹ́ọ̀sì asọ́kọ̀ yọ ń wọ̀rọ̀ <laughs> fi dá lọ náà àwọn asọ́tọ́ white white ni ó lọ tó akájú pé wáìtì ni ó tún lọ mọ́tò wáìtì sí. bí ó ṣe wúlọ wọn nìyẹn ẹlòmí ojú àbúrí ọjọ́ ẹ̀sìn ojú ẹ̀wúrẹ́ tó dábọ̀ yóò wù ú ẹ̀wọ̀n ní ọmọ ẹ̀dẹ̀ àwọn. yọ̀wọ̀ àwọn akéwì tí ọlọ́wọ́ wà bàmí òṣèlú ọmọ tó gbà ní ìlàgbára fún ọ̀ fún ìṣòlú ọ̀rọ̀ fún bàbá wà láyé. sọlọ́ọ̀nù sọlọ́ọ̀nù tó ń tún ìsọ̀wájú wí. ee bàbá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí á mà kẹ́lù bí ọmọ ọ̀dọ́ nínú yín pẹ̀lẹ́ tó ń gbà sí gbàrí aláwọ̀ bí wọ́n tọrọ bá láti fi sọ ọ́nù tó góòlù àti sílvà yóò rù nítorí sínú tẹlifóònù yìí sí ìpariwo náírà ìpariwo ojú ìwé yọ máa di ẹrù ń dọ̀bẹ̀ ní àmà òṣèlú sọ̀sọ́lá ló pé nígbà wá ní ọ̀wá mi sí sàánù mi gbàgbé lẹ̀ òṣèlú sọ̀sọ́lá ló pé yóò ní rárá wọn ọ̀dà bọ́lá fún mi tẹ̀kọ̀ mọ́. àdìsí wa ti sọ̀rọ̀ káyà àti mùsùlùmí ṣùgbọ́n tí gbọ́dọ̀ mùsùlùmí lásán yẹn. kálukú ọ̀dọ́kùnrin rẹ̀ sí mọ́jọ àwọn ọ̀nà tí ẹ àtẹ̀yìn ọ̀jọ̀ ẹni tí ọlọ́pọ̀ nínú ẹnìkan lọ ẹnìkan tó dá lórí tó jí nǹkan rẹ̀ àwọn ọba dúkìá ìlú náà tí ó gbàdá sọ̀rọ̀ pé yẹn kan lọ. ṣùgbọ́n eléyìí millions of people ní ẹ ráìtì bẹ́ẹ̀ ní ẹ sì ní ráìtì bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ó sì ráìtì lọ́rùn lẹ́yìn ọ̀dà ìjìyà àwọn àgbà ti pọ́n rí gbogbo ọmọ ní ìmọ̀lá ọ̀gá ọ̀sán àwọn olè tí ìjọba ní wúwà sí àwọn ní káàkiri ètí ẹ̀ka sí mú náà lásán tábà ń mẹ lórí kí ló burú bẹ́ẹ̀ káwọn tí wọ́n bá wà bẹ́ẹ̀ lọ́dún lè lọ́gbà ẹ̀ mọ́jà máa dígbó wọn jẹ pé EFCC ní odò jáde tí kú àṣírí àwọn táwọn táwọn bá ti yọ ọ̀tà bá yọ wọn mọ̀ pa wọn. àbí mélòó ló wọn lọ́jọ́ bá ní ìsìn jẹ́ ńlólórí àwọn ènìyàn tó lórí wọn kọ́ wá kó kó ti wọ ọ̀rẹ́ rẹ̀ gbà gbọ́ ẹ̀ oṣù burúkú wọ́n dẹ oṣù mẹ́sì ọkọjá bẹ́ẹ̀ oṣù bẹ́ẹ̀ nù ọlọ́run tó sọ̀rọ̀ fún wa wọ́n tó dá wọ́n tó dá fún wa la. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀sán tó wọ̀ ẹ́ àwọn mọ́mìnì tó ṣe pé wọ́n jẹ́ ẹ pé ọwọ́ ìjẹ ọmọ tí ò lu apáta lórí ìka tí ò lu lọ. lọ́ra múbi lẹ́wọ́lẹ̀ ibi tó yẹ kó gbé búlọ́ọ̀kù sí ń bọ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sí oṣù rí ọkùnrin àti wọn wà lè kéré sẹ́gbẹ̀ẹ́ mi obìnrin bá mú bí ẹni lọ́lẹ̀. ẹnu aláṣẹ rí ọkùnrin ọmọ gbogbo lẹ́jẹ̀ náà ìmẹ̀lẹ́kùn lẹ́yìn rẹ̀ ọkùnrin lọ́ọ̀kù lẹ́yìn orí ni ara ẹ̀ ló ṣe ẹgbẹ́ búlọ́ọ̀kù lẹ́yìn ọlọ́run bá tọ́ bá yẹ ọ́ bí ń jì náà àbí tó ké sí àbí tó bẹ́ẹ̀ lọ òtítí ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀ sọ́ra tó yẹ pé tó sì bẹ́ẹ̀ pé lọ́dà kò sí lọ́dà sí ọ̀gbọ́n kan lọ́wọ́ ìjà òyìnbó mẹ́rin ìyá mi sábẹ́ àwọn òbí ọlọ́run bá fi ṣe ẹrù àgbọ̀nù fún dọ̀bẹ́ ìyá àbòsíwòsò ọlọ́run ṣùgbọ́n àgbà tí wọ́n bá bù wọ́n bù dé ìyẹ̀kẹ́ àwòrán tí ó ṣe rí ọlọ́wọ́ àyíká lọ́nà gbọ́dá gbó ti gbẹ̀yìn pé lè ní àwọn ọkọ̀ balẹ̀ gbá àbòsí gbà tí wọ́n lẹ̀. ẹ̀yìn kan tó kúrà àgbàgbà ni wọ́n lò abẹ́ ẹ̀nà ẹ̀ẹ̀kọ́ ibi tíjà ẹ̀kọ́ kúrà lè má lẹ̀ wọ́n kọ́ pé àgbàgbà lẹ̀ ìbẹ̀dá àbọ̀ rẹ̀ ni o àwọn èèyàn sọ ìjọba àwọn èèyàn sọ bí wàhálà rẹ̀ dé gbọ́dọ̀ kú sí ẹ̀yin bàbá fún wa ẹsírẹ́sì ẹsírẹ́sì ní mọ́tò báyìí àfìjà balẹ̀ gbọ́ bẹ́ẹ̀ bá ti àná làwọn àti ìgbà aláṣẹ òkú yọ ọgbà yóò ṣe àgbà ní kó ti ra lọ́wọ́ ẹ̀ kọ́ra lọ́wọ́ ẹ̀ èyí tẹ̀lé àwọn ọmọ ẹ̀ lè láwọn ọmọ ẹ̀ lè ti ti nù àwọn yẹn tẹ́ máa ń jà sí ọmọ àlọ́kì ọjọ́ bá sọ̀rọ̀ ìdí pátọ̀ bẹ̀ tó bá sọ̀rọ̀ ìdára wọn pé ilẹ̀ bàbá wa ni ọjọ́ bá gbogbo ìtàn ìdí ọjọ́ bá bẹ̀rẹ̀ ìdí ọjọ́ bá mọ́tò kàá lórí commission tí ó gbà bẹ abidjagbalẹ àdéhùn ọkọ rẹpẹtẹ ìbàdàn jẹ wọọsì àwọn ẹni wọn gbà ọ kódà wọn a máa gba sáré kan a máa gba ẹgbẹ plọt tí wọn gbà wọn rẹpẹtẹ nígbà táwọn sùn ọlọ́pàá nìkan lá yóò fi kọ́ wọn lọ́rùn ńdọ́gba ìyá náà apákan ẹnu àwọn onímọ̀ tó pé ìtọ́kẹ́ bẹ́ẹ̀ Quran wàhálà ìsáni àlìdáwọ́nà bá ìrọ̀ àlìdáwọ́nà àwùjọ ìrọ̀ òkùnkùn ìrọ̀lọ́ sí i wọnà òfurufú làwọn òyàwó mọ́lẹ́kẹ́ yà á ti kíkà bá ìyẹn kọ́ ọmọ ìṣúrọ̀ ètò àkíkà rákà kàfà àbìnà sákà nígbìnà síkà ìyẹ̀wò mà àlẹ́ ìgbà ìbára ọlọ́ọ̀bá àdìgbò aláṣọ pé ńlá ìsáàmì àtàwọn náà ń kọ́ ìrọ̀ òbí rónúpé gbogbo ọ̀rẹ́ lẹ́yìn àpáta iná ààbò iṣẹ́ rẹ̀ àbíkọ́ ọlọ́run tó bá dé ọ̀nà ìyáàmà gbogbo àṣìlẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bá àdìgbò alá yóò fi kọ́ ọlọ́run tó bá dé ọ̀nà ìyáàmà wọ́n bá wọn sọ pé kíra àdìgbò àbàdàgbà fún àmì náà fún ìkàlẹ̀ ọmọ àdìgbò àṣìbá máa kásíra rẹ o máa kásíra rẹ ìwọ gan fúnra ara rẹ ó ti tó láti pé kó o ṣe ìṣirò fúnra ara rẹ níjọba ìyá wọn. kálukú lọ máa wò ìgbé ìmọ̀rẹ́ ìmọ̀rẹ́ àkọlọ́dọ́jọ́ náà dá wọn ọ. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا رضي الله tíra kalẹ̀ mú tó ń ga lórí kí tíra wọ́n ti fẹ́ lójúlẹ̀ wọ́n máa sọ pé tíra á ti tà á ìwé iṣẹ́ ìrìnlẹ̀ wọ́n náà máa ka fúrẹ́ ìjọ kìíní ìjọ kejì wákàtí àkọ́kọ́ wákàtí kejì ìjọ náà tó ṣe ọjọ́ náà láì dá tábà bìnnà síta ní ọmọ alẹ́ ìdáka sí i bá wọn náà ti tó kó o sì sí òfurufú àrẹ tó ń pa àbòfin. àdìsí mi náà tó wá tí ìmọ̀ tí ibnu ajá tọ́sọ́ nínú bàtò ìbáyé onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ wa àti ibnu ìbáyé nínú àdìsí àbòyá àdàbò mọ̀rọ̀ ọ̀sẹ̀ gbé òṣèlú ọ̀sán lọ́la àdìsí àbòyá gbé àdìsí mọ̀rọ̀ ọ̀dùnlé dọ́là nìṣẹ́ kọ́lá mi nà áwọ̀. Allah ayat firawat kaya juga akhirat sampai kawi Summa yukawwaku yawna kiyamati hatta ayat Allah bainana Hatta ayat biya bainana Punya yudhunya Telah sipi osabusi Injayotna inulele Kenapa itu dibawa sini? Tata soalnya dosa lain sekarang àyíkò òkùsí bẹ́ẹ̀ lómi nù tiẹ̀ kọ́ ọ̀mọ́lẹ̀jọ́ tẹ̀lé àwọn ó pè fún ọ tó lọ lóbi lọ. ọwọ́ àdúgbò ìjọ òkú tiẹ̀ náà ó mú díẹ̀ sí ti tiẹ̀ ó mú lọ́ọ̀kù sí ti tiẹ̀ lẹ́nu tó lọ bá ti lé ìdílé sọ̀rọ̀ lọ́ọ̀kù ti lọ lókè tí àná wọn fún nítorí kó o ti ọkàn yẹ kó lè yan láti àbúsísí ni. àkókò àwọn àjọ ẹgbẹ́ kọ́ lọ́ ìjọba ètò onímọ̀ sí òsìmọ̀ ní òbá tí ṣé ó tọ́ba ní ojú òtún náà ní ọlọ́ba dára tọ́ba ti fi ọmọ tù wọ́n lè la ẹ̀ àmọ́ báyà fi ṣe owó náà ló sì kú ìpèyè báyìí mo fẹ́ fi pọ̀ ní pọ̀ yọnu sí i lónà wà ló yọnu sí pọ̀ òfin ìlú òtí kó ló wà láàkàtì àwọn yẹn kó tẹ̀ra àwọn kíra àyè pàpẹ́. òṣèlú sàṣà àbí ẹ̀yìn owó ṣe ń léyìn tó bá balẹ̀ ìjì kan lọ́dọ̀ àbòsí ọlọ́run bá dà bọ̀ ọlọ́run tó kọ́ máa gbé ẹ̀kọ́tò nù bóyá máa bẹ̀ lọ́n bẹ̀ lọ́n bẹ̀ yọba bẹ̀ ẹ̀ bẹ̀ yóò sì bẹ̀ ẹ̀ lẹ̀ léde nísàlẹ̀ lẹ́gbàá náà ó sẹ̀ wá di ìbẹ̀rẹ̀ ọlọ́run lẹ́gbàá ìyàwó gbóòdì ó sèyí ọlọ́ọ̀bá nìkan náà lọ́mọ òṣèlú ọ̀sán sáà wà fún mi sí gbogbo náà lọ́wọ́ dára tó wá ṣẹṣẹ kí èsì mọ sọ́wọ́ àná. gbogbo olú ti jẹ́ ìjọba ẹ̀dì àwọn. wọ́n dára kọ̀kọ́ ọlọ́run bọ́ làwọn ọlọ́jọ́ ẹ̀ làwọn ọlọ́jọ́ ẹ̀dì àwọn ìgbé kó gbé ilẹ̀ kó ṣe pọ̀ tó yìí ní ìgbà àbí ní ìjẹ ọ̀nà tọ́lá ní káàbù ní ilẹ̀ kéde bó ṣe pọ̀ tó kó gbé gbọ́rùn ó dọ̀wọ́ àkúrà kó bẹ̀rù yọ wà máa tiraka yọ wọ́n ṣe wàhálà wàá ní ìrìsì lórí wàhálà tó ń wọ̀ lọ pọ̀ sí ọlọ́run lọ́rùn lẹ́nu orí ẹ̀yọ wà nígbà yóò fi dé. bí bàtí ẹ ké ọmọ ọdún sọ́nà lọ láì dábà sọ tó lọ wà múra ní gbèsè òkè bí àbúlá àti àtìwáyà àbúlọ̀gbà sọ́nà lẹ́nu ni wọ́n á gbèsè òkè. tíra yóò fi dé nínú wàhálà yẹn lọ́wọ́ àpapọ̀ náà wọ́n sọ pé ìtì àdìsí ń fún ẹ̀sìn yẹn agbára sọ pé ìtura ẹni pé ọlọ́run ọlọ́run jẹ́ ẹ̀jẹ̀ àpẹẹrẹ kó mọ̀ tẹ̀ lọ sí ilẹ̀ dédé orí ìṣesí ni ọ wà wà ni ọ wà dábẹ́ pé ọrùn rẹ̀ gbogbo rẹ̀ wà gbogbo ìgbé ìdájọ́ dé. agbára ní ìtumọ̀ ẹ̀jẹ̀ kẹta tó lọ́wọ́ òun náà ní pé irú ìtumọ̀ ti alákọ̀ọ́kọ́ ìgbéyàwó ti wàhálà lórí wípé òun fẹ́ gbé òun fẹ́ gbé ṣùgbọ́n lẹ́yìn bàbá ti gbé ẹ náà kalẹ̀ ní o yọ̀wọ̀ ti wà láàbí gbé kalẹ̀ náà yọ̀wọ̀ àti máa ro lórí bóòlù ó ti wù ní ọ̀wá nílùú dídà lórí ẹlẹ́kẹ̀ẹ́ ní bá àwọn ọmọ sọ onáyí pé kọ́lọ́wọ́ ṣe fún ní bí tí ó gbé kọ́kùn pẹ̀lú wípé yọ̀ọ́ wá ti ṣòro fún ọlọ́run ti ṣe ẹ̀dá ẹ̀dá ọ̀tọ̀ tí ó yàtọ̀ sí ayé. akpákan náà wọ́n sọ ìpele inú ìtumọ̀ ẹlẹ́ẹ̀ka tó ń sọ́wọ́ òun náà ní pé sẹ́yìn jẹ ọmọ lọ́ba blọọdù ẹ̀rọ lọ́ba ọlọ́wà ni ṣe ìṣirò rẹ̀ ṣirò ẹ̀tọ́ bá blọọdù ẹ̀rọ kan ti dé ìsàlẹ̀ kéde torí pé ibi tó ọba ti ní ọ̀sánwó ẹ̀ ayọ̀rọ̀ alẹ́ o àgbàsọ́kọ̀ àrùn alẹ́ ni o gbòòrò gbòòrò sí ní ra rẹ̀ tí wọ́n lò ní ní sẹ́ńtọ́ rẹ̀ ẹ̀tọ́ ló bẹ̀rẹ̀ àwọn sọ̀rọ̀ lórí ọjọ́ dúkìá rẹ̀ ọjọ́ dúkìá ní bàbá rẹ̀ ọ̀fẹ́ ọkùnfà ilẹ̀ ọ̀fẹ́ lulẹ̀ ni gbogbo orí àbá ti ń ra àbára ọjà tá a gbé wáyé ńláàdà lókulẹ̀ gbọdọ̀fẹ́ gbé lọ́dọ̀ bá lọ́rọ̀ la sọ́dọ̀ bìtì ẹni kó ló ti bìtì ẹ sọ́dà bí aṣọ sọ́dà bí òròmọ ọlábìrin ọlábìrin láti kò rí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọ̀fà yẹ ọ̀fẹ́ lò ọ̀fẹ́ láǹfààní ẹ̀ ẹ̀fẹ́ lómi bá ti dé báyìí sọ̀rọ̀ fẹ́ rárá o èmi ń bọ̀ra o ìyá ọ̀rọ̀ lónìí kí ni ọ̀rá. iná àbàlìlá yóò rí tó a máa yá ṣá àwọn ènìyàn ìbá dé wàlá àgbàlagbolé mọ̀tẹ́tì يورث الله من يشاء من عباده ẹtọ́ wà dalam. máa ń dùgbò ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹtọ́ wà lọ́nà máa ń dùgbò ẹ̀ lọ́wọ́ ẹ̀. ilẹ̀ dáwọ́ abẹ́yẹ láti ní eighty three ẹ̀ńdọ́ láti ní àwọn ọ̀bẹ́yẹ pẹ̀lú àníyàn pé òun ò wọlé ara ẹ̀ ń dùgbò ọwọ́ àdínkù ẹ̀ secondary school class three Ìbàdàn kò tí ì ṣe ẹsẹ̀ sí o ẹsẹ̀ sí àdáńdáńdá ìwà àbílẹ̀ rẹ̀ bí ẹsẹ̀ sí kankan àdáńdáńdá ìwà àbílẹ̀ rẹ̀ kò tí ì dùn ìlẹ̀ Ìbàdàn. ìdàlà àgbọ̀ nígbà yóò rí wa amáyí yàtà obìnrin ìbàdí wàdà àtìwà tó lè fò tàbí ọlọ́run lónìí ẹ̀ ẹ̀ tọ́lá ní ojú mẹ́rin pé wọ́n lónìí láti wáyé àkàtúnṣe kí ló wá fẹ́ kú dàlẹ́ lórí ẹ̀ àwọn èèyàn yóò tún ọ̀ṣẹ̀ àwọn léṣe lórí ilẹ̀ àti kíní àti kejì kọ̀sẹ́nì kan yóò lòlú àwọn ilé. bí a bá fi pàtàkì ẹ̀ bí ara èlò lọ sílẹ̀ láti èèyàn ńgbà wá sí láti èèyàn mẹ́lẹ̀ lọ ọlọ́run ṣe láti mílíọ̀n fọ́ fọ́ lágbára rẹ̀ tí ò lè ṣe fifty mílíọ̀n fọ́ tó tó ra rẹ̀ ní gbàdánì yòòrìtò àmà ìyàṣà onídìí ìbáde ọlọ́mọ gbogbo ẹ̀fọ́ ẹ̀ tọ́ba nínú ẹ̀wọ́ ẹ̀ ni àti bàtú lè mú tẹ̀sí ìkànnúre àwọn tí a bá fẹ́ wọ́n lọ́wọ́ yẹn ni. má kò ju ìlẹ̀wọ́ lẹ̀ má kò ju owó tó fi rà wò. tàbí pé ẹ̀ńtọ́nà bá fẹ́ dogun ẹ̀rọ nígbà yẹn inú ìdogun ẹ̀rọ àìmọye ilé náà ló kọ́ ọmọ rẹ̀ kú bẹ́ẹ̀ náà lọ yóò sì yóò sì gbẹ̀dọ̀ lọ́nà. Hmm. ọ̀rọ̀ máa ń yọ̀ ó sì dà kó sì lórí jù lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ẹ̀wá ta kárí ti di nǹkan lẹ́yìn. kò gbé bẹ́ẹ̀ fámìlì ò gbé bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ wá tà náà tẹ́jú tó bẹ tó tó ẹ̀ náà tó torí ẹ̀ bẹ́ẹ̀ kú sí náà. ẹlẹ́mi òkú olóko kọ̀ọ̀kan mo ti ní ọ̀sẹ̀ ìdínú yọ̀ọ̀bà àwọn ìdààmú lórí ẹ̀ báwọn kọjá mi àwa kọjá bíi ìgbẹ́ni èyí bá wa kà fún rẹ̀ àkọjá àtúrò àdùnsẹ̀bí àkọkọjá ni táyà táwa àkọkọjá wọn tí la fẹ́ gbé sí bẹ́ẹ̀ tá a bá gbé sí bẹ́ẹ̀ ló tọ́ lọ́mù ní kókó gbogbo tí a yóò àwọn ọ̀gá ẹni máa bá yẹn lẹ́la àdìmíọ́. aláàyè màmá tó ní àkàmú ìsìlẹ̀ rọ̀ kíbi. aláàyè màmá tó ní àkàmú ìsìlẹ̀ rọ̀ kíbi ànáńsà àkàkì ìyá ọmọ fi sọ̀rọ̀ dẹ̀rọ ìlú sábà ẹ̀ẹ́dẹ́ sí ẹ̀gbọ́ ìnáwó ìdúnyà báńkì ti dẹ̀rọ ibi. ilé ayé náà wà yìí ìnáwó kọjá lọ sí ẹni tí èdè àdó lọ tọ́wọ́ ní ẹ̀jẹ̀ láàbù ẹ̀jẹ̀ ní gbòòdù díẹ̀ ní sinmi. ìrìn àjò tí mo ní gbòòdù kọ̀ ẹ̀jẹ̀ ní gbòòdù kalẹ̀ ẹ̀ dàbọ̀ ẹ̀jẹ̀ wà lù. ṣé èyí tí ń ó sì àbẹ̀ ìdókòwò àwọn ẹgbẹ́ ìní oṣù náà rẹ̀ lábẹ́ ẹni ọkà bẹ́ẹ̀ kú ara ẹni àná àṣìyá ọba sọ̀rọ̀ àwọn ẹ̀mọ́lẹ̀ nírọ̀lẹ́ tó mọ̀ fi sùúrù ìrọ̀ ẹ̀ nígbà tó rọ̀ tó báyìí ó ti ó ti bẹ̀rẹ̀ rẹ̀ àjò ilé ayé sí lọ́dọ̀ ẹ̀ kọ́ kẹ̀kẹ́. àbúrò sọ wọn dáhùn ìdè máa ń rí bàtà àbáyídá ọ̀dà mẹ́lẹ̀kú ìlà àmàdé yóò àmọ̀ ilẹ̀ àwọ̀ ọ̀gbọ̀nà àdì àmúdáyà rẹ̀ oníwàjáhàrù ilé ayé wa tá a wà nú ẹ̀ mèzèmọ́ àwùjọ bàtà bíi pápá iná jẹ́ ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń délẹ̀ ọmọ àṣẹ̀ṣẹ̀ ń délẹ̀ ọmọ àṣẹ̀ṣẹ̀ ń délẹ̀ ọmọ kéke tọ́sẹ̀ ń dàgbà bọ̀ bíi pápá bíi tíòrì lọ́dà lọ́dà níbi ayé ayé yìí wàjáhàrù mèzèmọ́ àwùjọ bàtà báyìí nà ọ̀dà tí bá sáré lọ́bẹ̀ẹ́ kéréjà nígbà tó ń wọlé àwọn ọ̀sà bíbí ọ̀sà lásàdá yìí yóò àgbé kọ́ńtà yìí ikú ọ̀wà lọ́la yóò máa wò lóṣìṣẹ́ bíbí sẹ́ ọmọ ọdún mẹ́wàá lọ́fẹ́ mu ọmọ ọdún ogún lọ́fẹ́ mu mọ́kànlélógún ni yóò parí sùsà yóò parí yunifásitì yóò sàbáyé ọ̀pọ̀ ìyẹ̀kú tiẹ̀ yóò máa wọ́n máa wá ń wò yóò sì máa rí jìnnì tí ò ní lá tí ò ní tí ò ní sọ́kọ́ bí wọ́n tó di bọ́ọ̀lù ọ̀dọ́ náà wọ́n máa wò lásìkò ní ojú wọn kì mọ ètí ó di ogójì ọdún ètí ó di àádọ́ta ọdún ètí ọdún bọ̀ wọn tí ó ah, tó wọn á lè gbá oṣù lọ́rùn kankan ẹ̀ sí ọ <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìlú ní àádọ́ta ọdún ló wúlò bẹ̀ ọdún ọdún ọdún wà ló wúlò bẹ̀ ọdún kan bí ọdún mẹ́wàá <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sọ fún mi ló gbọ́ lẹ́nu wúlé sùn rẹ̀ tẹ̀lé lọ <laughs> nígbà tí mo ti dọ̀bẹ̀ ọ̀sẹ̀ ń tẹ́nu ilé mọ́rọ̀ bàbá ni, ọgọ́rùn-ún ọdún ló lò bẹ́ẹ̀ bí ọba àti ọmọ náà ní omi ó ti lọ ọ̀dọ́ náà ní ìsìn ẹlẹ́mìí ti lù kọ́ lọ́lẹ́yìn sí ọ. ọ̀rọ̀ sọ fún òkú bọ́ọ̀lù mi ló nígbà tí bọ́ọ̀lù mi jẹ lọ àádọ́ta ọdún ló lò bẹ́ẹ̀ ọmọ ìlà àádọ́ta ọdún ọ̀la àádọ́ta odó láti ẹ̀ sí lọ́dọ́ náà. wàjá òmìnir máa ń lè bàtà ilé ayé tá a wà ní pápá lọ́jọ́ fáyidá ọ̀dá bínú tí bá wá ń sáré lọ́mbẹ̀ tí ń ṣe kútùpà kútùpà kútùpà tí ń gun ẹsẹ̀ lọ bí agbé òwúrọ̀ yìí ikú kan ọmọ wò ó yọ ọmọ wò ó àsìkò tí àsìkò wọn fi wà yọ sí. bẹ́ẹ̀ ni ẹ̀yà wa lè lọ ní ìlú dèrò náà wà ó. nínú ilé ayé ọmọ ẹ̀dẹ́ ìlú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lọ sí ibi kan tí ń bẹ́ ọmọ ẹ̀dẹ́ lọ́yà ọmọ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ọbẹ̀ ẹ̀dí mẹ́rin dọ̀tọ̀ ọbẹ̀ ẹ̀dí gbá ọbẹ̀ ẹ̀kọ́lé ọbẹ̀ ẹ̀dí yàwó ọbẹ̀ ẹ̀dí ma gbogbo àwọn tó wà wájú yẹn yẹn tí ọmọ ẹ̀dí kọ̀ọ̀kan lò àbí ọmọ ẹ̀dí gbogbo ẹ̀kọ́ pélé ni ọbẹ̀ ẹ̀dí yìí. báyìí náà dá wa àtúlẹ̀ mari yóò lọ bẹ́ẹ̀rù náà wà ó lìyà kùsàwó ìdá àwọ̀ wà tàmà àyè. yóò sùn fẹ́ sákẹ̀sì ọ̀fẹ́ fún báyìí ìtọ́nà ọba yóò lù ú yóò lù ú ìtọ́nà ọba yóò lù ú ikú ọkàn sí lẹ́nu ẹ ó tó bẹ̀rù láti bẹ̀rẹ̀ tó ìpàdé tó ní nínú tó ti di àlùkìyà wọn. bíbí ayé ṣe rí ni ẹ ẹ má jọ jẹ ilé tá a bá ń jà sí ọjọ́ kò ní ọjọ́ kò ní ọjọ́ lẹ́nu ọjọ́ ìgbàlẹ́ ni ẹ má jẹ pé ẹ má jọ bá àsìkò àwọn àtọ́lọ́run ẹ má jọ bàjẹ́ àsìkò àwọn àtọ́lọ́run náà ní kékeré ní kọ́dà wa tá a wá sí ilé adé ìbára kọjọ da nǹkan ní ìgbà lọ́jọ́ ẹ̀tọ́ rẹ kọjọ tẹ ẹlòmí ìdòwì kóríjú bọ́jọ́ náà ní kẹ́kọ̀ọ́ wá àtàlẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́nà ọbẹ̀ ta gbọ́ wá gbàgbá ìfẹ́rẹ̀ ààrẹ ìṣẹ̀lẹ̀ ilé abẹ́rẹ́ rẹ̀ yẹ kú bẹ̀ lọ́nà bá fún ọkọ̀ kú bẹ̀ jí ọba fún ọkọ̀ kú bẹ̀ kí ni yọmọ ìgbà àwọn ìdílé yọmọ ìkọ́sí ilé yàwó mẹ́rin kọ́sí tá a nà ní ọ̀tá ọjọ́ ọ̀dájọ́ gbọ́ ìdájọ́ òwúrọ̀ lọ́wọ́ làwọn afáàbí sọ pé ìtumọ̀ ẹ̀ náà ti wípé ọlọ́ọ̀ba yóò na ẹ̀sẹ̀ rẹ̀ bọ́lọ́mù yóò da ìdí àmà wọ́n ní náà ní ikú la ìzá ní àìzá náà tọ́ yóò wọ́n fi rọ̀ ntọ́jú ẹsẹ̀ kálukú á gbé bọ́lọ́mù yóò da ìdí àmà tí ó fi àjọ ọmọ ká ebi na kájà oṣù bá ti lè ní kò sí nínú ẹgbẹ́ jẹ́ mùsùlùmí tó lù wá nìyí ẹlẹ́sẹ̀ ni mùsùlùmí sì ni olú àlẹ́ káàpì ní ìlú àtìlẹ́yìn olójú méjì sọ̀bẹ́sẹ̀ sekúsẹ́yẹ abẹ́ẹ̀kọ́ ni amúsùlùmí bá ń kọ́ ni alágbàbà gidi. Only God. níjọba ìyáàmà òun náà ní olójú méjì èèyàn sọ̀rọ̀ ẹsẹ̀ ìlú nínú sẹ́yẹ sèyí sọ̀n sọ̀rọ̀ tóòsì. yọba àwọn yẹn tó wá pẹ̀lú ojú kan yọba àwọn yẹn tó wá pẹ̀lú ojú kan yọba àwọn yẹn tó wá pẹ̀lú títí kan yọba àwọn yẹn tó pẹ̀lú títí kan tẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn láyé ẹnu ẹ̀dùn ló lé ló kó tẹ kó tẹ ayé àbúrò ayé wọn kó tẹ ayé ní olùdókòtà ayé rẹ tí a bá tún sọ̀rọ̀ èdè ìṣe ẹ̀sìn báyìí ó náà lẹ́sùn máa fẹ̀lẹ́ ògùn ọjà fihàn kò ní máa fẹ́ wà lẹ́yìn ìkànnà yọba àwọn ẹ̀rọ dáwà fún ayẹyẹ ló darí àti wọ́n jẹ́ ti bíi láti ní náà ṣe kíní lọ sí gọ́sà o. mo náà kìkì mo èsè yẹn lò mo èsè yẹn lò wọ́n lè dà wọ́n lè bá wọn dáadé wọ́n dà ó lẹ́yìn tẹ́lẹ̀ ojú pẹ̀ abẹ́rẹ́ bá ti mọ̀ wá mọ̀ ní ìlú. yọ̀wọ̀ pé á mọ̀ ní ìlú kẹ́ àwọn àgbàlagbà ti fi wọn nígbà tó ẹgbẹ́ ìbá kọ́lọ́ kọ́lọ́ wọn lọ́kọ̀ọ́sà lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ fi sọ àdìbà pọ̀ àwọn àgbàlagbà ti mọ̀ wọn wúlò ẹni dáhùn sí náà nígbà tí wọn tó obè wà láàrin ọ̀rọ̀ kan tọ́kùn méjì sì ń jà wọn ní ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ wọn tó ṣe lẹ́tọ̀ ẹ̀ lọ́kùnrin gómìnà bẹ́ẹ̀ láàrin ọ̀rọ̀ nírọ̀ tó kọ́ mẹ́rọ̀. omi ò lè jẹ́bi láyé gbọ́mù jẹ̀bi ilá yẹ̀ṣà àlá àtọ̀lẹ̀ àbẹ̀tọ̀lọ̀ máa ní fún ní máa ń dọ̀lá dára pọ̀ kó dà pẹ̀lú ọkọ rẹ̀. o sì lè bá ọmọ o sì lè nọ́mọ rẹ̀ ọlọ́mọ ọ̀hún jẹ̀bi à omi àgbẹ̀ àyẹ̀ ẹ̀dùn tó tọ́ ìrọ́ni ìgbára táwọn onídìí owó tí lòdùn lọ. nínú àwọn àdí ẹgbẹ́ múná fi kí ọgbọ́n wájú rẹ̀ di àmà gbọ́dọ̀ ti yọ láwọn èèyàn láì àwọn méjì ní ọwọ́ àkùkọ náà ẹ̀ mọ̀ dá ọkùnrin ìyá ìnáwó ìṣe ìnáwó ìkìlì máa ti ń bọ̀ wá rẹ̀. ó lè máa kí agbó ọlọ́wọ́ bá àlùbáríkà sí ọlọ́wọ́ sí rọrùn ó sì máa ṣépè lẹ́yìn ọlọ́run ìjórí ṣe ẹ iná rẹ̀ ló kò sí lè lọ́wọ́ pé mo lò. olùsọ ọ̀sán àjọ sáàsọ nínú àtìsí tí àbúrò àwọn gbà wá òun náà ló sì ní láàbù eré náà Bukhari náà gbà wá kì í ṣe sọ Bukhari nínú adábẹ̀lẹ̀ Bukhari. bẹ́ẹ̀ náà ní dábì náà gbà wá àti àbúyá alá látọ̀dọ̀ àmọ́ ọ̀rọ̀ mayá sí ọlọ́kọ́ yóò tún wà lọ́wọ́ ẹ̀ olùsọ̀rọ̀ sọ̀rọ̀ àìwòsànlá ọ̀sọ̀ ìwé mẹ́ta àdìláwò wẹ̀tì àdìbì lórí aká àdìláwò yọ̀wọ̀ ẹ̀kì ya ti ìsànà ẹ̀dìbì náà. ẹni bá yẹ pé sọ̀rẹ́sì ìlú ní nílé ayé ìlú ní ìlú bẹ́ẹ̀ nǹkan yọ kan yóò sì máa sọ yóò sì máa sọ ìmọ̀ yóò ta kura àwọn méjì láti bí inú náà lọ́wọ́ ọ̀sẹ̀ wọn láti di àwọn ìmọ̀ àgbà tí wọ́n bá ní ìsìn náà sọ pé ọ̀sẹ̀ rẹ̀ ìmọ̀ ọ̀nà wa sọ pé wọ́n ẹni tọ́jú ojú méjì ni òun náà lẹ́nu ṣe pé yọ wà bá ìjọba nínú àwọn èèyàn yóò sì máa ṣàfihàn sí wọn ipò wà nínú wọn yóò sì tó wá bẹ́ àwọn ẹni kejì yóò sì tó máa ṣàfihàn sí wọn kó ń wà nínú wọn òun kejì àwọn ẹni àwọ̀wọ́ lọ́dọ̀ àwọn ẹni àwọ̀wọ́ òun wà nínú wọn òun kejì àwọn ẹni kejì bí o sì máa ṣe ìgbésí ayé tiẹ̀ nìyẹn. àbáwá sọ pé ṣùgbọ́n o tọ́ba ṣe ni pé ṣíṣe àtúnṣe láàrin àwọn dàbíjì lórúkọ àfẹsọ ìṣirọ lórúkọ àfẹsọ onígbèsè wọlé sọ Islam bẹ àwọn bàbá wa tá gbé wájú wọn ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí lọ lọ́dọ̀ lọ́sà ọ̀dọ̀ ń gbọ́dọ̀ pípé lọ́dọ̀ ọmọ àgbàlagbà kìí ṣe iná ká ní ọmọ ń lọ àwọn gidi àwọn gidi tọ́jú Yorùbá gidi tí wọ́n gbàgbé kalẹ̀ ẹlòmíràn lọ́wọ́ lọ́sà gbogbo Yorùbá kalẹ̀ lójú ìṣòro wọ́n á ti ti mú tààrọ̀ the past by synonyms yóò di wàhálà nǹkan tó wà ní kúrò lẹ́kọ́ láì náà ní ọ̀rọ̀ kúrò lóyún. àwọn àgbẹ̀ wá tó tí wá ti gbà tẹ́ nílùú àárín wọ́n máa ń sọ yí pé bí kọ́já yí pé ọkọ àtìyàwó ń jà tí ń gbọ̀gbọ́ra wọn yé lọ́wọ́ àti ọ̀sọ́dọ̀ yà ó ti sọ̀rọ̀ ó ọba yàwó sọ̀rọ̀ ó lọ́wọ́ àti ọ̀dọ̀ ọba yà wí ó ti báyàwó rẹ̀ sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ló sí kọ́ sálámà sí ní retí kọ́ sálámà sí ní òdùnnú tó ní ìsára tó ní ìgbèrò tó ní ìbínú lọ́kọ̀ lórí aya ìṣèlú ọbẹ̀yàwó náà ebile ọkọ rẹ onígbà sọ̀rọ̀ tí o lè di lọ́dọ̀ rẹ olùgbé kọ sára tó kó wọn náà òkú àgbé ìyàwó ni ọ kó náà wà ní ìjọ àbúrò òkú gbogbo nǹkan máa lọ sí lọ tẹ́lẹ̀ ní obìnrin ọba ní obìnrin ọba ní ọba padà asalamu alaykum ọlọ́ba parí ìjà àtúnṣe yín kò ṣe wọ̀n nìyẹn kìí sọkọ lọ́sọ̀rọ̀ olùkọ́ kìí sí àwọn lọ́sọ̀rọ̀ olùkọ́ ṣùgbọ́n o ti gbé ìgbésẹ̀ tó yẹ àfẹ́sọ̀rọ̀ ìwọ́n náà ti sọ òní tí wọ́n retí lálọ́mọdé ìdílé retí ọ̀yà tó ti gbé ọ sọ pé ọlọ́ba tó ti kò gẹ́ ọba ti di ẹlẹ́bàá àwọn àti òsì dá àti òsì náà wọ́n ní kò sí wọ́n nìyẹn ní èsì nìbá. ṣùgbọ́n ìwọ ló wú ọkọ ọkọ ọkọ sọ́bì ọmọ bá ìyàwó gbà á. ìwọ náà ló lọ rí àwọn ọmọ ọmọ àtọ́jú ọkọ rẹ ti rí ọ̀rẹ́ àyàn wọn tó wúlẹ̀ tọ́ ká lọ bẹ̀rẹ̀ tó lórí ẹ̀ kò sí ewu wọ́n yìí náà. ṣùgbọ́n wọn àwọn báyìí kò láyé dá lóun náà ní fẹ́ẹ̀sì àbọ̀lẹ́ ìgbà ní fẹ́ẹ̀sì. àbọ̀lẹ́ ìgbà tó yẹ pé ó muslim ikú ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ àlùsọ́lá ọ̀sọ̀ ike lẹ́yìn sàdíkà dáàbò lẹ́rí yusuf bẹ́ẹ̀ náà wọ́yẹ kúrò xẹ́yẹ̀rà wàyó ní xẹ́yẹ̀rà. oníkèé sọ wúlò yẹn lẹ́yìn sísá sílá àyàwó yẹn o tọ́lú gbà tí ọba sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ sọ jáde lẹ́nu iṣẹ́ tó ti ṣiṣẹ́ tọ̀ yóò lè dá lóhùn lòdì sí ìwé ẹ̀ bá òkè sọ wúlò àbá àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ààbò sórí ọ̀sọ̀ ìgbé òun ò rí àwọn onímọ̀ kí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ń bẹ́ mi nǹkan nínú táwọn yẹn máa ń sọ tí wọ́n ẹgbẹ́ rọ irọ́ ìgbé tí ọ̀gá ti fi ọ̀sẹ̀ rẹ̀ mú àyàfi nìkan mẹ́ta alákọ̀ọ́kọ́ níbi ogun jíjà o lè ṣe àfẹ́sọ́fẹ́. àwọn èèyàn wá gbọ́ ọ wọ́n bọ̀ àbá yẹn kódà wọ́n dé náà ọ̀dà báyìí wọ́n kàn kú ni làwọn yìí bá múra lójú àwọn sí ìdẹ́sì tó dúró ọ̀rọ̀ rẹ̀ fún olórí bóòlù náà wà sí i kó wọ́n jẹ́ lágbára sí kó jẹ́ lè dà kó lè lè dùbẹ́ mi ọjọ́ wa ń bẹ̀rù dáadáa ìbára kí amẹ́ta ni wọ́n ti rẹ̀ káwọn ìdí kéékèèké yọra ní pàwọ́ àti ẹni ni ti lè mẹ́rin ara sí ìpínlẹ̀ kókó ń lọ́rùn tí ó wù wá. bẹ́ẹ̀ náà sì ni wọ́n ní ìsìláyì bẹ́ẹ̀ náà ẹ̀ ti sàkóso láàrin àwọn èèyàn méjì bí àpòjú ìta àṣọṣọ wá nìyẹn. وحديث الرجل امرأته وحديث المرأة زوجها ọ̀rọ̀ tí ìyàwó bá bá ya rẹ̀ sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ìyàwó bá bá ọkọ rẹ̀ sọ lè dá kọ̀wá sojú abẹ́kùn kìí sì ṣe rọ́ kìí sì ṣe pé ntí ó ṣe ní ṣe ní ṣe ní sọ tẹ̀kọ́ bí ilẹ̀ wa bẹ́ẹ̀ jọba lórí wọn ẹgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ bí wọn ọkùnrin <laughs> bírè ọkùnrin ẹgbọ́dọ̀ ẹ̀sásáìsì ètí ń dùn ti ń dá lọ́wọ́ lóbìnrin mọ̀ kò sí ìtò bá pẹ̀lú ògùn ọlọ́dún mo retí nìsí ọkọ̀ jábẹ́ ọlọ́ sáàjẹ tẹ̀lé lọ ọ̀rọ̀ sàdúrà èyí tẹ́lẹ̀ sí ìdè gẹ̀gẹ̀ ìwọ̀n tí èyí lọ́dọ̀ lọ́dọ̀ nípa ìlú. kọ́tà mi lè fi jókòó kọ́ máa ta mẹ́rin lónìí mi òun náà ń lọ́rọ̀ àfẹ́kù sí díẹ̀ díẹ̀ yára Yorùbá ṣùgbọ́n kọ̀ọ̀kan parọ́ ṣẹ̀lẹ̀ àwọn àjọ̀dá àpẹ́sọ. bẹ́ẹ̀ náà ni tó nàbà fi tu ọkọ rẹ̀. afáwa àlùfọ́ọ̀sì ìyá ó ní níbi àwòrán mẹ́tẹ̀ẹ̀ta tí àṣùlórí sọ yìí ogun jíjà ni ìṣàṣẹ láàrin àwọn ìbejì ni láàrin ọmọ láyà ni oníkòsí ẹ̀dùn ni pé ntí èyí ṣe ìṣojú abẹ́ kò ó lè wáyé àmì ìṣòro àmì ìṣòro àpẹṣọbí àbí ìkáwíyà. oríṣi kan wọn máa ń lo gbẹ́rù àìkẹ́dẹ́ irọ́ mu wà kára kó gbẹ́rù mọ̀ra àdìbò kẹ́dẹ́ mọ̀ra àti ìhà mọ̀. yàtọ̀ ẹ̀rọ wà lọ́wọ́ àwọn ọ̀gbìn tẹ́ ẹ bá jẹ ìrọ́ irú rọ́ wo ni kì í ṣe rọ́ ojú tọ́mọ̀ gbé kalẹ̀ ìyẹn kọ́ àpapọ̀ náà lọ sọ bẹ́ẹ̀ lókè sí yàrá ó lè tọ́ jáde nù ó ní apákan náà ní mà ọ̀sẹ̀ yìí pé irọ́ ni gbogbo sí ìwọ̀ bẹ́ẹ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta yìí. ṣùgbọ́n kọ́jà yìí pé ọbẹ̀ láǹfààní kan tó fi kẹ́kọ̀ọ́ sẹ̀yìn ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì mọ́ ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ti dẹ́rọ́ ilé tó ṣe gbé ìwà burúkú ní abẹ́lẹ̀ yìí. nígbà wọn pa ọmọ mẹ́rin wá lórí tiwọn yàtọ̀ sí àdìbì wọ́n sọ pé nígbà táwọn yẹn Ibrahim alayhi salatu wa salam nígbà tí sẹ́gun Ibrahim anábì ọlọ́run ọlọ́run wa ránṣẹ́ àwọn olóòṣà ti ń bẹ láti òkè bàbá rẹ̀ tó máa ń tó sà ó lé ẹja máa gbé àwọn sàbẹ́gbẹ́ ìdílé yìí náà gbé ẹja máa gbé lọ́dọ̀ Ibrahim lè lọ mú àgbéjọ náà ó sì sá wọn lásàbà ìtòsọ ọsọdé ní sí gbogbo àwọn sàkékèké nǹkan wá dàgbà tí ẹ ti tó tóbi ọkàn gbá àgbékọ lọ́rùn tọ́wá fún bẹ́ẹ̀ inú bá bí wọn á ah! táǹtì ní ilé àwọn ọ̀sẹ̀ tó lè lọ́wọ́ tó kọjá ìgbọ̀lọ́ oníjì máa sọ̀rọ̀ láì dá bẹ́ẹ̀ títí pé láwọn ọmọ tó sá ṣé o o tàbí lè ṣe wọn tí o lè wúlò fún ìjọ rẹ o ní kí wọn sọ̀rọ̀ láì dá wọn kọ ọ̀rọ̀ sáì dá wọn pàtó wò tán. nígbà tí wọn lọ sí ìjọ ìwà kìtà sí mẹfà àdáàdì àlẹ àṣìná. yá ìbò ọ̀hún. yá ìbò ọ̀hún. tàbí àṣìlẹ̀ ìwọ ẹ̀rọ ìlú pẹ̀lú àwọn ọ̀sán ọ̀ ibrahim sọ pé bá ní bá àdáhùn tẹ̀lé ìrù àdá ọ̀sán nǹkan yẹn ti kú ẹgbẹ́ ẹgbẹ́ wọlé lọ báyìí ọ̀rọ̀ náà ẹsọ ọmọ ẹbí lẹ ẹgbẹ́ dà wọlé lọ ẹkùn náà báyìí lèdè dọrọ àwọn ọmọ pè nínú èdè náà lọ pé ọ̀rọ̀ náà sọ ọ lọ àmì ìwà náà wọn sọ ọsọ ti dẹrù ẹ wò ọ̀rọ̀ oúnjẹ lábẹ́lẹ́ tá ń bè ní ẹjẹ́ àkọsọ náà orí ìdí wọn ló gbé yìí mo ti jẹ ìjẹba tó ń yìn lẹ́yìn lẹ́yìn. Àlejò náà sọ pé báyìí ìtẹ́ ìbéèrè ẹgbẹ́ ìjẹ́gbẹ́ lọ. Fàálà òkèèrè yóò hàdà. Èyí tó tóbi jù nínú wọn yìí, nínú ṣe é. Àmì ìgbọ̀nyìn lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣàlùmá gbàdàbà jẹ́ bẹ̀rẹ̀. ẹ bá bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ wọn wọ́n kà sọ̀rọ̀ lásán èmi àníwó fún alóúnjẹ àníwó fún alọ́ àníwó gbogbo àníwó ṣègbà wọ́n wọ́n kà sọ̀rọ̀ fún wọn kàtà ara wọn lè ọbẹ̀ pàkíyèsí wọn láti di tẹkinọlọ́sì ìgbàmí àwọn kan máa wà lórí lọ́nà lọ́pàá ìmọ̀lọ́wọ́ ẹ̀ ti dáwà ojú ẹsẹ̀ náà ni ó sì ti hàn wípé kò lé ìrọ̀ yẹn tó ti ojú ẹsẹ̀ náà ti hàn èdè lọ́sẹ̀ kan sọ́dọ̀ kejì ó pé tààmù ẹ ìlọ́wọ́ bá fi kó lọ́wọ́ sí àbẹ́sọ̀ ti sìn rárá o. àwọn ìsọ̀rọ̀ rárá bàlùbà àdàwù ẹ má wulẹ̀ máa béèrè mà Ibrahim ẹrú náà ló ṣe kẹ̀lé irun ha dà bàyìnbá aláwo ibrahim onáàbí ló ṣe ẹ má bẹ ṣe wàhálà jìnnà àgbà àbáṣe àlùkẹbí kẹbí ọhàdà ètò àgbà tí wọn mú wọn náà lélẹ fásitì àlùkù ní káfíà tìbú náà àwọn kéékèèké ẹbí wọn lè jẹ má lè sọ̀rọ̀ kí wọn sọ fún ibrahim ló ṣe kẹbí ọmọ náà sì sá onáàbí tó dóyè àṣà òun àtàdélẹ̀. Báyìí bá aláwo kẹ̀mí ní òkun àdá ìgbà ìyẹ̀nsẹ̀wò. Akpàtọ̀ sọ̀rọ̀ alákọ̀ parọ́ túmọ̀ ẹ̀rọ akpàmìlá irọ́ ni ṣùgbọ́n irọ́ ló ti hàn lórí ẹsẹ̀. Tóbi pé wọ́n nílò àká ìjọsìn tọ̀wé mọ́lọ́lọ́rọ̀. Tẹ̀gbẹ́ tẹ́lẹ̀ náà kúgbó "Ah! Ẹ̀ẹ́dọ́lọ́run lórí, abẹ́rẹ́ ló ti pàdé nígbà wọlé ní wọn ta ọlọ́run tí wọ́n yọ ọ́ bàtà kí wọ́n fún un kojú bí àwọn yìí yóò sọ́dọ̀ mọ́ wọn. ẹ̀mú òṣèlú rọ̀ bá ẹ̀yẹ yẹn ọlọ́run rẹ̀ yóò tóbi alẹ́ yóò tóbi tó lọ́lẹ́ ẹ̀kọ́ títí rí tẹ́lẹ̀ náà. nígbà tó náà fún wọn kò bá ara wọn ọ̀tọ̀lọ́ ti máa wọ́n mu. ó ní bá fèsì wọn bí ẹ̀yẹ àwọn náà jọ fèsì ẹ̀ wọ́n sì wọn náà kọjá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe fún mi bẹ́ẹ̀ náà sì nígbà wọn ní ọjà yìí kí wọ́n lọ sòsà ó ní ìlú ní ìṣẹ̀lẹ̀ ara ìyá o láláìsàn ló àjọṣe ní ìlú bá jẹ́ ìjọba àjọṣe rẹ̀ ẹ̀jẹ̀ ilé tó bá lẹ́yìn mọ́ fún ọ̀rọ̀ sòsà ilé tó bá lẹ́yìn mọ́ fún ọ̀rọ̀ ẹ̀yẹ ìgbésẹ̀ ní ìmọ̀lẹ́kọ́ yìí ọkàn ní sáìsàn bẹ́ẹ̀ náà sì ní táwọn dájú òun àti àlọ́ ẹ̀ tẹ́lẹ̀ mú múlẹ̀ ọwọ́ àtọ̀tún pé ìdùnnà á òtì èsì àwọn omi ọ̀rẹ́ ìkọ̀tọ̀ pé èsì àwọn omi ní á òtì ọmọ ìyá mi ni ọba yóò bẹ̀ tó ọmọ ìyá rẹ̀ lọ. ọmọ ìyá rẹ̀ náà sì ní bẹ́ẹ̀ sì wa bẹ́ẹ̀ náà sì ní ìjà kan ádámù àyíṣàlá lọ́sọ̀rọ̀ kúlùdò gómìnà ádámù ọ̀kúlùkọ̀ ádámù ìdọ̀rọ̀ gbogbo àwọn ìyọ̀rọ̀ ìtàlóṣòdì ó kí ọkọ̀ òwe lé káàmù lọ bí ìbá àdúgbò kan ìbá àdúgbò kan ìbá àdúgbò kan ẹ̀fọ́ yà ọmọ yà rẹ̀ náà lọ́dẹ. títà bá ti yà yọ sọ mi dẹ́ ẹgbàá kan bí tó ṣe pẹ́ náà ọ̀gá ajé ni àwọn èèyàn Yúsùfù nígbà tí wọ́n plan nígbà tí Yúsùfù plan fún wọn. èmi ẹ bá fẹ́ mú bóníàbíyù ẹgbẹ́ ọ̀pọ̀ ẹ̀wọ̀n rẹ̀ ẹgbẹ́ bàbá wọn wà lóko ìṣòro. nǹkan tẹ̀ fi mú ọjà nígbà bá mú ọjà fún ọ náà ẹ̀wọ̀n jẹ fún ọ náà ẹ̀wọ̀n àti nǹkan tẹ̀ fi mú ọjọ́ jẹ fún ọ bá ẹ̀kú nínú kan rẹ̀. kẹwàá wọn nínú ìdájọ́ tí wọn ní pé ẹ má ti da ìwọ mú lẹ yìí wọn wá jẹ ní ìgbẹ́kẹ̀ ní ìdájọ́ náà ẹ ń tẹ́ bá ti bá fún ẹbí rẹ ọ̀nà ìfún mi ti di ọ̀nà ó ti di di rẹ wọn mọ̀ nípa náà with confidence wọn fi sọ̀rọ̀ àti oṣù bẹ́ẹ̀ ní bá tó wọn ọ̀gbẹ́ ní wọn fi bẹ́ẹ̀ ọ̀sẹ̀ pé àyíjá tó bá lé ní irú iná kùn lásà ìkú ẹ̀yìn kọ̀ ẹ̀yìn kọ̀ kẹ́rù jẹ wáyé ìnà wọn làbá ìgbìmọ̀ dáadáa ẹgbẹ́ jìgbà ní ìgbà mọ̀ sí gbàdá. ànábi ọlọ́run ló ti ó ṣètò ààyè wọn. wọ́n ti sọ sí wọ́n sì rí mọ́lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ àbá àkàndé dírà lọ. ó àǹfààní one thousand tẹ́ẹ̀lì lára ìfààní bíi sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àtọ́ta ó ní kálẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọ̀rọ̀ pọ̀ mẹ́rin gbogbo bọ́ọ̀lù táwọn ọmọ ìgbà yìí sí ó ti wà ní ọ̀sán yìí fún bọ́ọ̀lù jẹ́ gbá yìí sí tọ́lọ̀ wọ́n fẹ́ẹ́ lẹ́nu jáde rẹ̀ láyọ̀ ó ti wà ní ọ̀sán yìí fún àwọn ìpí àwọn Ísírẹ́lì àrísílẹ̀ gàdáni màánà yẹ àrísílẹ̀ màánà gàdáni yọrọta wàlá wà iná lahu wà iná lahu làbìlú tọ́lá tẹ̀lé fi yúdùrù gbogbo tó bá fẹ́ jẹ láàbí náà wọ́n jẹ láàbí yóò sì máa jẹ kẹ́hìndé kan lóye náà àwọn tó ń sọ̀sọ̀ ìlú lọ wọ́n lè gbowó jẹ lọ wọ́n ti máa sponsor bọ́ọ̀lù wọ́n lè gbé ìdúró àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ bọ́ọ̀lù ló ń bá ti àwọn ọmọ bá ti àwọn ẹ̀ máa bá bọ́ọ̀lù ọmọ olówó ní ọjọ́ bọ́ọ̀lù ni ó ń gbá bọ́ọ̀lù tó gbá dáadáa ọmọ olóṣèlú lè ẹ̀rù lọ́mọ bọ́ọ̀lù gbá ní ẹ̀dọ́rọ̀ wọn ó sì ọmọ president wọlé rí wọ́n sì fi millions of naira millions of naira ó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù èsì àwọn Yorùbá ní ẹni plan the whole world is Nigeria ẹ̀ka ẹlòmíì àwọn sọ̀rọ̀ bá mi lórí owó sábì àríyá àti iná sí bọ́ọ̀lù ojúmọ́ ní iná lórí Islam nà tábìlì ó sì máa gbé ẹsẹ̀ méjì jáde èdè gẹ́gẹ́ àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ràn lọ́ọ̀dù dáadáa ẹ̀ lọ bẹ́ẹ̀sì ń lé ẹjọ́ ẹ̀sìn máa wọ́n ti lẹ́jọ́ oríṣiríṣi láàrin ara wọn ní wọ́n máa dábàá àwọn gbogbo tí ó sì gbà wá kéke. àdéhùn ó tún wá lójú àbí lóṣù tó lọ ńlá wa. wọ́n ní irọ́ nìyẹn ọdún ọ̀dọ́ wọ́n wá ní kò sí èméjì nípa wípé. wípé alábòsí yẹn ẹ̀ ń lé yẹn lọ ó sì fẹ́ wá tó tọ́ wọ́n ẹ̀sìn ọ̀tọ́ fẹ́ bá bà lọ sí. lóòótọ́ wa sásọ́dọ̀ rẹ̀ nínú ilé lọ́ba ní sinamaya bẹ́ẹ̀ o tọ́ba tó fẹ́ rárá kò sí bí ọ̀dẹ́sẹ̀ tó wà lọ́wọ́ tọ́ba ní lágbájá kò sí bí ó sì wà lọ́dọ̀ rẹ̀ ó sì wà lóde rẹ̀ máa ń gbà kò sí kò sí èmi ní ma tọ́ ẹ̀sẹ̀ tó wà lọ́wọ́ tó o tọ́ bá ti gbà lọ ẹ dáhùn lọ sí mi lọ láti òwúrọ̀ àná tẹ́ ẹ bá pa ní ìlú òtún èdè oṣù kìí gbà wúrà náà dá èdè oṣù kìí lẹ́yìn náà gbàdí ìlà bá dé gbà mí kàn ní àkọ́kọ́ tí o sì tọ́ ọba tí o bá sì tọ́ ọba ṣùgbọ́n o sì tọ́ ọba àkọ́kọ́ lọ́dọ̀ ní kẹ́ ẹ bí ọkàn gbọ́ mi o dọ̀rú ọ̀gbọ́dọ̀ níbi kí kéèyàn ọkọ̀ rẹ̀ sẹ́bọ̀ ìlà mọ́ni kéré ha wàá mọ̀lúmọ̀ ẹnu bìbìbì máa. tí ẹ bá ní kọ́ sọ̀rọ̀ kúkúrú jáde lẹ́nu kó o lè rọ́tọ̀ lọ tó o bá sì sọ wọ́n sọ ẹ́ lè tó sọ ọ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n wọn bá lórí ọkùnrin kúkúrú ní lẹ́nu tí bá sọ gbọ́dọ̀ fún àwọn olówó tí a sì ń da ìlú tí a sì ń ba mọ́tò tí a bẹ̀ ń bá pa àwọn èèyàn tó o sì wà lọ́wọ́ sí lè náwó sí bá àwọn ojú dalẹ̀ sí ẹ ọmọ ẹ lọ tiẹ̀ lọ́wọ́ mọ́ ilé ẹ tọ́ ọ bá fún wọn ọ̀lẹ́sẹ̀ èsì pọ̀ yọnu sí i mọ́tò bá ti hàmì pé ẹ bá ti ká tó lẹ̀ dà ọ́ kọ̀ yọ náà èyí tó kọ́ àlọ́ two thousand wà ó one thousand five yẹn lẹ́lẹ́sẹ̀ lẹ́wọ̀ yẹ pé bàbá tí ó bìyà bùkátà ara mọ̀ nìkan lóyò dẹ̀. bí obìnrin yẹn fẹ́ sọ pé sàn ọkùnrin fẹ́ sọ pé sàn ọ̀ àtúnà tó kú sí bílẹ̀ ní sẹ́sẹ̀ rẹ̀ o ikùn rẹ̀ lọ́wọ́ sọ pé sàn fún náà lè kú náà lè kú lẹ́tọ̀ àtùkù gba ẹ̀ sọ pé sàn. kò sí wáyé pẹ́ńpọ̀ ti ájọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìgbà ó kú ti rí kùn náà tẹ́lẹ̀ kódà fọ́sá tẹ́lẹ̀ sọ pé sàn ó kú يجوز في الضرورة ما لا يجوز في إليها والضرورات بين المعذورات ومقضي الضرورات يقدر إليها. طبعا دي في أسكو من الكلام يعني يكون àwọn tí wọ́n tẹ̀sùn ọ̀tọ̀ wọ́n tẹ̀sùn ọ̀dù wọ́n ni gbogbo tọ́sàájú ìpátá àfẹ́sọ ìlọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìlọ́lẹ́tọ̀ ọlọ́pàá sì ti ń sọ káyìn ẹ̀ńtọ́ fẹ́ pa ẹ̀mí ẹlòmíì tó sì jẹ́ pé pẹ̀lẹ́tọ̀ kọ́pa tàbí séèkù láìpẹ́ ìyẹn yàtọ̀ tí gbogbo ìtọ́sáájú gbogbo ìtọ́sáájú hájà ni níìdì ni is a necessity èyí tí a sọ pé nìkan ni necessity necessity yàtọ̀ sí níìdì ṣùgbọ́n níìdì náà ni wọ́n ní ìdìbò necessity ní negligence bá bẹ̀rẹ̀. ó ní gbogbo ètí wọn sọ síwájú yẹn àfẹsọ ìní ọlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tí ó jọrọ tí èsì ìṣẹ̀rọ kódà bó bá jẹ́ pé èmi ọ̀wá àti ẹ̀wà á ní lẹ́mìí ibi tó ń gbà nínú tó ń mi. gbogbo ọ̀nà yusufu ní gàgà ni gbogbo ẹ̀ ló wá fún èsì. pé ìnáwó làtàrí kú ẹ̀dá lè kí ni wọ́n dà lórí ẹ̀ bá ti dà lè nínú wọn ìdàkúdà sáà yìí náà ó ti gbólé lórí táwa ni ọ̀fẹ́ wọ́rí bí ó ṣe máa yóò ṣe máa nínú ọmọ èké tí o bá ti so bẹ́ẹ̀ ni wọ́n wá púpọ̀ kan ìdáhùn. wọ́n ní tóbi bá ń bá ọkọ rẹ sọ àbọ̀kùn bá ìyàwó rẹ sọ lórí àdéhùn ọmọbìnrin láti máa mú sẹ́ ó sì lè máa sọ pé àdéhùn ọmọ fẹ́ràn rẹ fẹ́ràn sì ti bẹ́ẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n bá sọ ọmọ ìgbà rẹ kò sí wọ̀ rẹ torí pé ìtọ́jú ìfẹ́ ló sì wà bẹ́ẹ̀ ọ̀kan tó sún àtúrò ìlú sáàlì. káwọn wá sẹ́yìn ẹ̀ káwọn sọ pé ní Islam ni wọ́n kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n àfẹsọ àtẹwí kò sí wọn bẹ́ẹ̀. ìgbà tí wọ́n fẹ́ wí búra pẹ̀lú kùránà nítorí oṣù bẹ́ẹ̀ sọ tọ́ bá tó dúdú ọ̀rọ̀ nǹkan báyìí tọ́ bá tó dúdú alẹ́ kò báyìí wọ́n á dé kùránà òsì kẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ń ẹgbẹ́ pọ̀ àmẹ́rin tó kùránà yẹn ẹ̀dá àmọ́lá wọ ọlọ́run kò ṣe. Musa ọmọ gbé fún ọ ó sì gbà ntọ́ba jẹ́ àkóso ni tọ́ba sọ ti wọ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n iwájú adájọ́ tí a bá ní òwúra tí a bá ní òwúra lé lórí lójú lásì. ìdá kò sọ ọ àfẹsọ òun ní wúlò lọ bẹ́ẹ̀ torí pé tọba ju apa bẹyẹ kò dẹsẹ Mesti bá yẹ wá ju adájọ o lè lu akọsọ ọ̀rẹ́ yẹn tó tún ọdún gbogbo gbà ní ma wá yẹ kó sì kó nira bá o kó sì kó dúkọ mọra àbá kó yẹ lọ ẹ̀yà ló fẹ́ náà sọ tọba sọ wà lọ́la ní ìlú owó lọ oṣù lè wo dáhùn ọwọ́ rẹ tọ́wá ẹlòmí ti lè wọ́n padà ẹ̀kọ́ sọ́kọ́ làwọn òwe tọ́kọ́ náà ló ti gbàlè wọn. ìgbà táwọn sọ pẹ̀lú ọ̀gá yà wọ̀ ètò ìgbà ti nira fún wọn tí ó nira fún náà ìlú wò lọ́rẹ́ sí wà báyìí àbá mi mi ti gbó mo ní two thousand lọ ní yáyí kọ́mọ̀ bẹ́ẹ̀. Hehehe <laughs> ìwà àti ọ̀sẹ̀ yọ lágbára àjàjà ọmọ sùkúrù tí o sì tó sílé ibẹ̀ láti ṣe ìṣàmà lọ́la àmọ́ bá ọ̀rọ̀ lọ lórí àwọn èyí tí ọlọ́wà ẹgbẹ́ ọlá tí kò ní bá wọn sọ̀rọ̀ ní ọ̀dà ìdí àwọ̀ torí ni wọ́n náà yóò dájọ́ àbí olórí àsìkò ojúṣe rẹ̀ yọ ọmọ bá kan yẹn lórí ìrọ̀rùn gbọ̀gbà rọra yìí lórí wàá tẹ̀lé ìgbìmọ̀. سلام على الله إن شاء الله تعالى وبارك لكم في ربنا يا رسول قلوبنا بعد إذ هديتنا ربنا من اليوم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار